owó tá a fún òun is not sọdakọ owó tá a fún kì í ṣe adíyá owó fi sẹ̀bíìlì láì ní torí pé iṣẹ́ sẹ̀bíìlù láì ló ń ṣe sọ gbọ́ yé báwọn owó tá a bá fún un onídìkọ ẹ̀ sọ pé owó eléyìí o nǹkan báyìí ni ẹ fi ṣe ìbá àfijẹ rẹ sí ìbá àfijẹ mẹ́mẹ́rin torí ìjẹrẹsì rẹ̀ ìjẹmẹ́mẹ́rin rẹ̀ orí kí ni ó lò sí orí dáwà kò ní jẹun yóò tán kó máa ṣeré káàkiri àdúgbò dání abá àfáà yín ní fíìdì abá òsàsù yín ní fíìdì bí wọ́n ṣe láǹfààní àti lọ́mọ wo ṣẹ́síun o ò lè bàbá àfáà yín ń bẹ̀ láíláí ò lè bàbá ń bẹ̀ torí yóò wò pé táìmù tó wọn lọ lò ń bẹ̀ òun bó ṣe ewé tí àméjì òun ó ti kà á sílẹ̀dẹ̀ yìí tó wọn tún fi kọ́ yín lẹ́kọ̀ọ́ gbogbo ìrònú tiẹ̀ kí ni ó tún kọ́ àwùjọ kí ni ó kọ́ àwọn ènìyàn nípa ẹ̀sìn ọlọ́run táwọn èèyàn máa grow wọ́n máa grow wọ́n máa dàgbà sí nínú ẹ̀sìn ọlọ́run so iṣẹ́ tiẹ̀ gangan nu kò ní níṣẹ́ míì jù yùn lọ ìrẹsì ló gbé fún ni o ẹ̀wà ló gbé fún ni o aṣọ ló fún ni o bàtà ló fún ni o owó ló fún ni o ilé ló kọ́ fún ni o mọ́tò ló rà fún ni o bọ́ ra mọ́tò fún o ní rí kọ́ máa fọkọ̀ gáyé káàkiri tí ó bá jáde ìṣẹ́dàkọ́ lọ tí ó jáde ìṣẹ́dàkọ́ lọ gbogbo tí ó jáde fún yóò máa dá lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni torí ó ti ó ti ó ti rìsáàfù ara ẹ̀ pé bẹ́sìn ọlọ́run ó sì máa dàgbà sí i ló sì fi já sí pé irú àwọn bẹ́ẹ̀ lọ́sàn-án ó pè é ẹ dákun mo ní béèrè o lóru ó pè é ẹ dákun mo ní béèrè o pàápàá jùlọ nígbà táyé tiẹ̀ wá dáyé fóònù yìí irú àwọn bẹ́ẹ̀ ò ní sinmi ẹlẹ́mìí àmọ́ pè lóru yóò gbàgbé pé mo níyàwó ńlé <laughs> yóò wà ní ẹ má bínú sáso ìmọ̀ bóyá ẹ ti fẹ́ sun òmàníà ṣá go ahead ebo o ti pèmí náà already ṣá go ahead. ní orílẹ̀-èdè ilẹ̀ lárúbáwá àwọn tí wọ́n dúró fúnṣẹ́ ẹsẹ̀ bílù láì wọ̀nyí àtijọba àtàráàlú ní mugu tó wọn. àtijọba àtàráàlú ló mọ mugu wọn kódà níbi tó lágbára dé nílẹ̀ lárúbáwá o ò lè rí olówó kan pé o ní bùkátà pé o fẹ́ lọ bá a bó bá fẹ́ rí olówó àáfàá ló lọ rí bó bá fẹ́ rí olówó àáfàá ló ṣe kí ni ló lọ rí ẹnìkan ẹnìkan bẹ́ẹ̀ lu yìí ó jẹ ẹnìkan lọ o sọ̀rọ̀ pé àáfàá ló so mọ́ tẹ́ fi sẹ́ndì owó sí i kò so mọ́mọ́ lówó kankan o kò mọ lówó kankan o àáfàá ló mọ̀ torí pé lọ́dọ̀ tí wọ́n lọ́hùn olówó tó ti gbọ́sẹ̀ bílù láì yé ibẹ̀ ni ọmọ kówó wá ibẹ̀ ni ọmọ kówó wá wọ́n bá wá kówó ní gàngànràn làáfàá sọ pé ṣé lọ lu ẹni di mọ́ṣáláṣí a ní di lọ́kọ́ mẹ́wàá iye ẹ̀ ní yóò kò lè lọ́wọ́ ẹ̀yin ní ìdí kànga túrú àfáà nígbà jáde o ò lè rí olówó kan tí ó wà tó lọ bá tí àkówó lé ọ lọ́wọ́ yọ ní pé ta nìwọ ṣé wọ́n wà ní fíṣẹ̀bìlì láì ni àwọn tó wà ní fíṣẹ̀bìlì láì àwọn náà máa ń bá díìlì pọ̀ àwọn náà máa ń bá díìlì pọ̀. ẹ já wa wo ìtàn Islam ká wo ipò tí àwọn náwónáwó wọn sí fíṣẹ̀bílì láì ipò tí wọ́n máa wà nú ẹ̀sìn bóyá yóò tún lè jí àwa hop yóò tún lè tàwájí nínú àwọn sọ̀hábà oríṣiríṣi ìsọ̀rí la pín wọn sí a pín àwọn kan sí ipò olówó a pín àwọn kan sí ipò àfáà ok àwọn kan sì jẹ́ general member àwọn sọ̀hábà tó yẹ pé wọn ò gba star níbi ìnáwó fẹ́sìn wọn ò sì gba star níbi ìmà tá a bá ń dákọ àwọn olówó náà àwọn sọ̀hábà á dákọ Abubakar Siddiq á dákọ Umar adakọ Usman adakọ Ali adakọ Abdulrahman ọmọ Auf àtàwọn míì tábà ń dákọ àwọn àfáà nínú àwọn sọ̀hábà adakọ Abdullahi ibùnú Abbas adakọ Abdullahi ibùnú Umar adakọ Abdullahi ibùnú As gbogbo wọn pátápátá radiyallahu anhum láì yọ ẹnìkan kan sílẹ̀ nù wọn tábà ń ka àwọn tálíkà nínú àwọn sọ̀hábà níbẹ̀rẹ̀ amadakọ Abu Huraira níbẹ̀rẹ̀ ó padà lówó lọ́wọ́ létà bẹ́ẹ̀ ni lẹ́yìn ikú ànábì ó padà dolówó àdúrà tánábì ṣe fún lójú ayé rẹ̀ ó gbà fún nígbà tó kú láyé tán ó dolówó ni o so Bilal tàbá ń sírú àwọn tálíkà á máa dákọ Bilal Abu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ now mo wá fẹ́ wo structure Islam tánàbí gbé kalẹ̀ àwọn tí Allah subhanahu wa ta'ala tó pọ́nlé jù tó pọ́nlé jù nínú àwọn sọ̀hábà àwọn olówó ni àwọn tí Allah subhanahu wa ta'ala tó pọ́nlé jù nínú àwọn sọ̀hábà àwọn olówó ni àwọn táwọn sọ̀hábà pọ́nlé jù láàrin ara wọn àwọn olówó tí ń náwó fẹ́sìn ni. kódà bí wọ́n ṣe náwó tẹ̀léra wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ti tò tẹ̀léra wọn kò sẹ́ni tó rí owó Abubakar ná láàrin gbogbo wọn òun máa ń ná tiẹ̀ tán lójúmọ́ ni fànàbí n tó mú tó fi di nàmbà wánù nínú umma ànábì ó number one ẹni tó tún máa ń ṣe bẹ́ẹ̀ tẹ̀lé ó umar nínú umma ànábì ó náà number two ẹni tó tún máa ń ṣe bẹ́ẹ̀ tẹ̀lé ó usman nínú umma ànábì ó náà number three ẹni tó tún ṣe bẹ́ẹ̀ tẹ̀lé ó ali àtá tá a fi wá rí àwọn mẹ́wàá tó kọ́kọ́ gba ìró òdùnú àlìjẹ̀ náà àwọn olówó àwọn sọ̀hábà ni téèyàn kọ́kọ́ gba ìró pé má wọ̀rí ọmọ àlìjánà ni ọ́ má wọ̀rí ọmọ àlìjánà ni ọ́ àwọn tí wọ́n ń náwó fíṣẹ̀bìlì láì ní kó o lè mọ̀ pé ó ní agbára kí ló fà á tọ́lọ̀ fi sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ àkọ́kọ́ náà ohun táwọn tálíkà ń ṣe àwọn náà ń ṣe àwọn èso olówó wèrè tiwa yìí tí ó ma mu ọtí tí ó máa náwó fún eléré tí ó ma kó àwọn ọmọge káàkiri àwọn ọmọ aṣẹ́wó àwọn ọmọ olóṣó tí a máa sọ pé ẹ̀yin àfá ẹlọ́bà ń ka kùránì nílé kìí ṣerú olówó burúkú bà làwa ń sọ o rárá o àwọn olówó èpè nìyí àwọn olówó sọnù nìyẹn o àwọn olówó náà àwọn sọ̀hábà alùtọ́ àní wọ́n olùtẹ̀lé àṣẹ ọlọ́run ni wọ́n gẹ́gẹ́ bí àwọn tálíkà àárín wọn náà ṣe ń tẹ̀lé àṣẹ ọlọ́run olùjìnà sí ìyapọ̀ ọlọ́run ni wọ́n gẹ́gẹ́ bí àwọn tálíkà náà ṣe ń jìnà sí ìyapọ̀ ọlọ́run ṣùgbọ́n wọ́n gbà àwọn tálíkà lọ ń papá àwọn tálíkà wọn ò rówó náà ọlọ́run sì fi àjùlọ hàn yẹn ó sì fi hàn wọ́n gedegbe ó fi àjùlọ yẹn ó fi hàn wọ́n pé kò sí ní fẹ́ ṣe sí i àníbì kan sọ fún wọn kò sí ní fẹ́ ṣe sí o ẹjọ́ ń kírun ni ẹjọ́ ń gbàwẹ̀ ni ẹ̀yin ò rí sàkà lọ́n ti yín torí ẹni tí ò lówó lọ ní ọjọ́ sàkà àwọn gẹ́gẹ́ fẹ́nu àwọn gẹ́gẹ́ fún ara wọn fẹ́ni ara wọn sọ pé àjọ ń kírun ni àjọ ń gbàwẹ̀ ni àwọn ò rí sàkà ṣe àrí sọ́dákọ̀ ṣe àrí kankan ṣe àwọn eléyìí ń rí ṣe. àwọn ò rí ẹrú túkú òlóko ẹrú pẹ̀lú owó àwọn eléyìí rí ṣe alédìsú bá wọn wọ́ọ̀kì nǹkan tí wọ́n tún ṣe tí wọ́n fi bá wọn olówó wọn ò tún rí wọn bá torí gbogbo ohun tí tálíkà ń ṣe làwọn olówó tí wọ́n náà ń ṣe àwọn ẹ̀ṣọ́ olówó àsìkò tó dá sí wípé olówó tí ò ní sin lọ́hùn tí ó kàn mọ́ sọ pé òun kówó fáàfáà owó èpè òsìn lọ́hùn wọ́n á lò ń kówó fáàfáà afọ́kànmọ́ náwó ẹ̀jẹ̀ ń tiẹ̀ ni òun tí ò débi kankan wájú ọlọ́run kò gbọ́ débi kankan wájú ọlọ́run ọmọ ṣẹ̀sìn ọwọ́ a máa ná owó láti fi ran ẹ̀sìn lọ́wọ́ túrú àwọn ùlàmá ìtẹ́sìn sọ nìyẹn wọ́n fún ara rẹ ọmọ ṣẹ̀sìn bó ló sì fẹ́ kówó fún mi òkì ṣubúì òkì lúrì òkì asri òkì mọ́gíríbì òkì ìṣáì ṣé wọ́n sọ fún ọ pé owó yẹn ó rọ́pò òun ni kò lè excel kò lè excel kò lè tayọ ẹ́n kò lè tayọ àwọn yòókù lọ́lọ́run fi fún ọ lówó òun ó sì ní kó o na fẹ́sìn plus ẹ̀sìn tó ń ṣe ìwọ fún ara rẹ ó mọ̀ ṣẹ̀sìn ò ní jẹ́ olówó tí kìí ṣẹ̀sìn ìwọ gangan mọ̀ ṣẹ̀sìn gbogbo títálíkà ń seun wọn náà mọ̀ ṣe kì í sọwọ́ nìkan lọ́wọ́ á dìpẹ́ǹdì lé lórí tọ́mọ̀ bá ti wá rọ̀ fún ọ tó rọ ẹ̀sìn fún ọ tó tún wá ní chẹ́ńjì lọ́wọ́ tó tún wá ń fi ṣe fíṣẹ̀ bílì láàyè sórí bá a fi ọjọ́ yìí ọ̀gá ni ọ́ kò ní ìdí ẹ̀ka fi ọjọ́ yìí ọ̀gá ni ọ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀gá ni ọ́ ntí tálíkà ń ṣe ìwọ náà ń ṣe o tún wá ní ṣéǹjì díẹ̀ lọ́wọ́ tàbá ní fíṣẹ̀ bí ìlà ó fi ilẹ̀ bá a sọ pé ó yá ó fi ilẹ̀ ọ̀gá ni ọ́ ọ̀gá ni ọ́ so ìnáwó fẹ́sìn ìmọ̀ sọ̀yàn di ọ̀gá lọ́dọ̀ ọlọ́run ni ìnáwó fẹ́sìn tí wọ́n gángan sì jẹ́ ẹlẹ́sìn tó jẹ́ ẹlẹ́sìn dìímú o tó jẹ́ ẹlẹ́sìn ìwà máa ń sọ̀yàn di ọ̀gá wájú ọlọ́run ni nígbà tọrọ wá rí báyìí wá ètò òfin sàhùn àti má pẹ̀rẹ̀ wá lọ́dọ̀ àwọn sọ̀hábà wá ètò òfin sàhùn kò yẹ kó o sáhùn tí wọ́n bá sọ fún wọn wípé náírà ní wọ́n fi one thousand naira wọ́n fi ilẹ̀ one thousand note wọ́n fi ilẹ̀ wọ́n wá fi one thousand euro wọ́n tún fún un náà lẹ̀ wọ́n wá ní kó díjú kó mú kanu méjèèjì mọ̀ mà ọ̀ọ́dọ̀gbọ́n ṣojú báyìí kó o lè mú hírò ni díjú kó o mú kanu méjèèjì o ọ̀ọ́dọ̀gbọ́n sí i tọ́ọ̀dọ̀gbọ́n sí ojú díẹ̀ báyìí tó fi ní mú náírà tó fi mú hírò kí ló fà á ọmọ pé o lè rí àìmọye one thousand naira nínú one thousand euro. tọ́rọ̀ bá wá di pé kò náwó fẹ́ sìn owó tó lè fún ìyàwó rẹ̀ ńlé ló fi ilẹ̀ fún fíṣẹ̀bílì láì sọrí bá àwọn sọrí pé ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ni pé o gọ́ ara rẹ̀ nù o o gọ́ ara rẹ̀ nìyẹn owó tó lè fún ọmọ rẹ̀ pé kó fi jẹun ló fi ilẹ̀ fún fíṣẹ̀bílì láì owó tí wọ́n gangan fún ara rẹ̀ tó lè fi ra sẹ́nu tó bá kàn án fi sẹ̀dílì láì ní tó fi lẹ́nu àfi bí ẹni pé owó fi sẹ̀dílì láì yẹn ló useless jù wájú ọlọ́run àfi bí ẹni pé ládá tó gbà lórí fi sẹ̀dílì láì òun ló kéré jù wájú ọlọ́run èyí tí ládẹ́ ẹ̀ pọ̀ jù ó reduce lọ́dọ̀ ara rẹ̀ èyí tí ládẹ́ ẹ̀ kéré ẹlòmíì á máa ra android fọmọ tí ò ní fẹ́ tí ò ní padà rí fẹ́ android phone yóò rà fọmọ tí ò ní rí fẹ́ tí yẹn kàn fẹ́ gbàtọ̀wọ́ ẹ̀ tí ó sá lọ. so o lè náwó sí fíṣẹ̀ bíi láì kó sá lọ mọ́ ọ lọ́wọ́. ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ ẹ̀ yé dáadáa àti pé ó tún wá jẹ́ àmì pàtàkì gẹ́gẹ́ bó ṣe ń lọ nínú kútúbà wípé ṣé lódodo ló nífẹ̀ẹ́ ànábì tó bá nífẹ̀ẹ́ ànábì ọ̀nà owó fẹ́ sí ànábì tó bá ló nífẹ̀ẹ́ ànábì sẹ̀ ọ̀nà owó ọwọ́ rẹ fún ẹ̀sìn ànábì ìwọ tó wà tí ì ní máa ná àníyàn torí ọ̀nà méjì máa ń gbà ṣiṣẹ́ a ṣiṣẹ́ fẹ́yìn lánàá a sì lè ṣiṣẹ́ ní yàtán a ṣiṣẹ́ tá a sì pé tá a rí pé iṣẹ́ yìí a ṣe ìdámì ń bẹ tọ́ yẹ pé ìdágara ìkágara yóò wà fún wa àmọ́ ìkágara kì í bá nìyàn ìkágara kì í bá nìyàn àyàfi tó bá jẹ́ mùnàfíkì lókù ìkágara tí máa dé bá nìyàn kò tayọ nífàkì nífàkù ni táníyàn rẹ bá dáa kó o ti máa fi àníyàn ṣiṣẹ́ yẹn lọ bọ́lá ń bá wa kádàrá wúsíà ìgbòòrò àsìkì fún ọ alihamdulilayi tọ́lọ̀ bá sì kádàrá ẹ̀ mọ́ ọba táníyàn rẹ ọba wájú ọlọ́run gẹ́gẹ́ bí àdìsí kan ṣe gbà wá pé ẹni tó bá dàníyàn òun ó ṣe dáadáa kan tí ọba wa padà rí dáadáa yẹn ṣe fẹ́ńlán wọ́n kọ́ lọ́dọ̀ ọlọ́run pé ó ṣe dáadáa yẹn tó ṣe pé ó ṣe pé pérépéré ó ṣe lódìdí kò ṣe láàbọ̀ pẹ̀lú àníyàn kí ló tún fẹ́ kọ́lọ́run tún ṣe fún ọ náà agásípò onídìíkọ́ lọ yí ọkàn ẹ wo kọ́mọ̀dẹ́pọ̀ ti ní problem pẹ̀lú ìsìláàmù o ò lówó lọ́wọ́ ò tún láníyàn gidi sí ìsìláàmù sọ ọ̀fẹ́ kí ìsìláàmù ó dákú rẹ tẹ̀ ni ẹ́ ọ̀fẹ́ kí ìsìláàmù ó dákú rẹ tẹ̀ ọ̀fẹ́ káwọn àfáà kankan kí wọ́n lè lókun láti máa ṣe dáwà mà kí gbogbo ẹ̀ wá fọ́jú pọ̀ káwá padà sínú àìmọ̀kan wa sáníyàn ẹni yẹn àníyàn yẹn ò dáa lọ tún àníyàn rẹ ṣe lọ tún àníyàn rẹ lọ rí tún ṣe arákùnrin kan nígbà kan rí nínú ẹni tí yẹn máa fún lówó ló wà nínú ẹni tí yẹn máa fún lówó pé ọ̀wá gbẹ́lẹ̀ kẹ́ kíwà àti ẹlẹ́à kẹ́ rí nǹkan jẹ ọwá máa sọ lọ́jọ́ náà lọ́hùn pé á ìmọ̀ dùn òun tí ẹ bá sọ pé ẹ fẹ́ ṣe kinní kan báyìí tóun èyí tiẹ̀ wá tóun èyí tóun ò sí nípò ẹni tó lè rọ́wọ́ tí bàpò pé á wọ́n máa ń du òun gan o mo ní bó bá jẹ́ pé lódodo ni máa dùn ọ́ o ti ń gbalada lọ́nu níwájú ọlọ́run tẹ́ ń pé òòrí fíṣẹ̀ bíi láì ṣe yẹn o. ó ti ń gba ládàá lọ́nu mo ní ìkọ́kọ́ jẹ́ èrèǹjẹ àkọ́kọ́ fún ọ èrèǹjẹ lẹ́ẹ̀kejì ni wípé Allah subhanahu wa ó lè wá kádàrà pé kúwọ náà tó kú ọmọ rọwọ́ ti bá a kún àpò tó olóòrọwọ́ ti bọ̀ ẹ́ ó sì máa rí ọwọ́ ti bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọ̀tàn <clears throat> ọmọ padà dẹni tí ń rọ́wọ́ tì bàpò ó padà dẹni tí ń rọ́wọ́ tì bọ́ àpò. ọwọ́ á padà proof wípé lódodo ni máa dùn òun tòótọ́ pẹ̀lú tí ń ṣe lónìí. irú àwọn tí wọ́n jẹ́ asọ̀dìkú fi nìyá ti hìm àwọn tí wọ́n jẹ́ olódodo nínú àníyàn wọn àwọn tí wọ́n jẹ́ olódodo nínú àníyàn wọn irú wọn náà sì ń wà lásìkò àwọn sọ̀hábà tó ga sí pé kálẹ̀mí bá ní ogun ti yá o àwọn kan wà sọ́dọ̀ ànábì wọ́n sì máa sunkún wo ògìsí ọlọ́run òkéde fi sẹ̀bí láì ní ìsìn ààrí nǹkan kan jẹ ààrí nǹkan kan mu ìyẹn sì sán wọn lójú ogun lásìkò gbà tiwọn lásìkò gba tiwọn nǹkan ẹ̀sìn ẹ̀sìn náà máa ń gùn lọ sójú ogun ẹ̀sìn náà sì ní nígbà náà lọ́hùn bí ìgbà tí fẹ́ ra mọ́tò ni bí ìgbà tí èèyàn fẹ́ ṣe kí ni bí ìgbà tí èèyàn fẹ́ ra mọ́tò ni kèé kàn ṣe tí tálíkà máa ń ní ó lóye tó lẹ́sìn lọ́wọ́ nínú wọn lẹ́yìn náà ìdààbò ṣe ń wò ó kì í sọ̀fẹ́ owó náà ni wọ́n rà owó ni wọ́n fi ra da owó ni wọ́n sì fi ra shield atẹ ìgbọ̀fà owó náà wọ́n rà àwọn ẹni níbi tí wọ́n bá tálíkàdé wọn ò ní owó lọ́wọ́ wọn ò lówó lọ́wọ́ tí wọ́n lè fi ra nǹkan wọ̀nyẹn wọn ò lówó lọ́wọ́ wọ́n a máa damije lójú. lọ́ọ̀ka ló sùrọ̀tù tàwọ́bà wà ló sùrọ̀tù in fact lọ́ọ̀ka the whole ó tún yí ọ sí lọ́ọ̀ka the whole tàwọ́bà yóò yí ọ sí yìí wù mí n kí n kí n ní ọyá ọfà rèé ó wù mí náà kí n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí nílẹ̀ wọ́n sì yí padà wọ́n sì máa sunkún lọ́lé wọn wọ́n máa sunkún lọ́lé wọn nínú àwọn tí máa sunkún lọ́gọ́dọ̀ lọ́hùn àbú òrérà jẹ́ wọn àtàwọn sọ̀hábà míì ọlọ́run padà sọ wọ́n di ọlọ́rọ̀ wọ́n sì ná ọ̀rọ̀ náà wọ́n ná fún àgbéga Islam làwa náà wá dé bá lónìí sòtọ́ bá gá sí pé wọ́n náà lódodo àníyàn rẹ̀ dáa àmọ́ kò tí ì sí owó lápò o ti ń gbà ládàá lọ o mọ́ bànújẹ́ o o ti ń gbà ládàá lọ lọ́dọ̀ ọlọ́run àfi táníyàn rẹ̀ ò bá dáa lókù táníyàn bá ti dáa tó ga sí pé bíi kó náwó sẹ́sìn bíi kó náwó sẹ́sìn oní máa ń ṣí ọ́ tá a bá sì pèpè fún tó òrówó fi lẹ̀ tí máa jẹ́ bànújẹ́ ọkàn fún ọ òun gbalada ló ń ti ẹnu ọlọ́run tún lè wá kádàrà pé ìwọ yìí náà táyé sọ pé ò ní kọ́ ilé ẹ́ táyé sọ pé ò ní kọ́ ahéré ọwọ́ akọ ilé gogoro láyé torí pé ọrọ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó ń bẹ tí ju àwọn lọ. láì mọ iye ọ̀nà ọ̀pọ̀ jù wá lọ ìwọ fi omi òkun ṣàpèjúwe wo omi òkun bó ṣe ń wo ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ táyà ò fi parẹ́ àlè náà tán lórí omi nìkan ni o omi nìkan ká yọ tilẹ̀ lẹ̀ ká má mu tilẹ̀ mọ́ o ibi tí omi òkun tó sàn dé láyé ọ̀rọ̀ tọ́lọ́ ń kó sábẹ́ omi yẹn gbogbo wa àlè náà tán ẹja tí ń bẹ ń bẹ nìkan gbogbo wa àlè gẹ́ tán tí ń bẹ ń bẹ àlè gẹ́ so ọlọ́run kàn máa ń fún ẹni tó bá wù lọ́rọ̀ ni fẹ́mi bá wá fún ọ àwa ń sọ fún ọ wípé ibi tó lóore jùlọ fún ọ tó lè ná sí òun náà ni fi sabilillah kò wá sógun ta ní ìsìn nínú ọ̀nà mẹ́ta tí fi sabilillah ìpín sí kò sógun kankan ta ní ìsìn ogun tí ń bẹ ń ta ogun politics ni ìyẹn ò sì kàn wá ogun tí ń bẹ ń ta ogun ẹ̀yàmẹ̀yà ni èyí ò kàn wá bó o kúkú pọ́lítíìsì òkú gífà bó o kúkú ẹ̀yàmẹ̀yà òkú gífà jihadi gangan tí ń pè ní fíṣẹ̀bìlì láì kò sí ń ta kò sí nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí vat lágbàtí mi ti délé ayé kì í sí nàìjíríà yóò ti yé dọ́là náà kò tí sí ọkàn wà nù tíyà ni kò tí sí kò tí ì sí ètò kankan lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀wọ́n ti ń bẹ́ńlẹ̀ ní mọ́sálásí àtàwọn ulama ọ̀wọ́n ti ń bẹ́ńlẹ̀ ní alimasajid wal ulama mọ́jì ọ̀yọ́ ọ̀lẹ̀ mọ́jì ọ̀yọ́ ọ̀lẹ̀. lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ kan mo sọ pé bá àti ẹ̀ dolówó ní tiwa owó máa jẹ́ ìdùnnú fún olówó bẹ́ẹ̀ ni àṣeyọrí náà máa jẹ́ ìdùnnú fún ẹ tí bá ń ṣe dáwà àṣeyọrí wọ́n máa ń jẹ́ ìdùnnú fún ẹ tí bá ń ṣiṣẹ́ dáwà. alukur'ani tí ọlọ́run pé kí kí n túmọ̀ sí èdè yorùbá ìwọ nǹkan la sọ wípé ìwọ tó o bá ràn lọ́wọ́ ọmọ kú oríire o kú oríire ọjọ́ náà mà ní ọjọ́ náà mà ní bí àná yìí tí mo kàn kéde wípé ẹ̀yin èèyàn ó dàbí ẹni pé mo fẹ́ dáwọ́lé iṣẹ́ ìtumọ̀ alukur'an àbí nkéde fún wa ni mo kéde mo dẹ̀ sọ́njọ́ náà wípé iṣẹ́ yẹn iṣẹ́ tí ó gba ọdún ni o ó sì béèrè fún ìmọ̀ àlékún ìmọ̀ ó tún wá bùkátà sí owó kó tó lè jáde mo kúkú sọ alihamdulilayi ìwọ nọdụ ara rẹ ipa tó ń bẹ ara rẹ òkùn kùn kó nú kíni kó mọ̀ ti ọlọ́run ti wá pé kí báríkà ti wá wọ lọ sórí kó ọkàn wo any website tí wọ́n bá gbé kùránì òní yorùbá wọ̀ kùránì mi lọ́ọ́ bà ń bẹ̀. láwọn tí mi ò tiẹ̀ dá mọ̀ tí mi ò mọ̀ wọ́n rárá rárá at least èmi gan ti rí wẹ́bsáìtì méje táwọn èèyàn sẹ́ndì sí mi pé kí n wo àbú àwọn ilé tí wọ́n gbé kùránì yìí ṣé ẹ̀yin lẹ fún wọn ní àṣẹ ni èmi kọ́ mo fún wọn láṣẹ o ṣùgbọ́n wọ́n rí i pé ẹ̀gàn ni ẹ̀ eléyìí dáa nítumọ̀ àlùkùránì ní Yorùbá èyí dáa ó yẹ káwọn èèyàn náà máa ó yẹ káwa náà ká spread yẹ káfíyẹn náà dá sí i ló mú àwọn náà gbé sí orí wẹ́bsáìtì wọn ẹnìkan péré wẹ́bsáìtì ẹyọkan péré òun ló gbàṣẹ lọ́wọ́ mi àwọn náà sì ni Islam web ní Riyadh àwọn nìkan sọ ní àgbà àṣẹ lọ́wọ́ mi àwọn yòókù wọ́n bá ẹfọ̀n làbàtà ni wọ́n yọ ọ̀bẹ tí ó bọ́dẹ ló pa bómi ló mu kú àwọn ò fẹ́ mọ̀ o àwọn ò mọ̀ sí wọn o ẹ dákun sílẹ̀ yóò ti tó nídùnnú fún wa. ẹ́ àwọn ìrọ̀sẹ̀ mọ́ túmọ̀ lùkùrá ni o abáwọn lẹ́nu ẹ̀ ní o káwa náà tó dá sí o káwa náà tó dá sí i kódà àwọn tí wọ́n ti ń lo ti mùjá mọ́ọ̀wù tẹ́lẹ̀ wọ́n gbé kúrò mbẹ̀ wọ́n fi tèmi rọ́pò ẹ̀ wọ́n tún wáá fìkan hàn mí lánàá lánàá bí báyìí tẹ́ni wá mọ̀ọ́mọ̀ wá fi hàn mí pé òun lọ sórí wẹ́bsáìtì kan kìíní foundation ló po rẹ̀ mo ní kó jẹ́ ń wò mo ní ìmọ̀ foundation tó wí ìtì ẹ̀ gbọ́ rí mo ní kó jẹ́ ń wò ó sì sí lórí eh, android phone ẹ̀ so ọ wá lọ síbi kìsímù ibi eh, aspect ibi tẹ́rìjámà ti Quran mo wá débi ti Yorùbá wọ́n wá pa ti mùjámà ọ̀tẹ́ ti ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n dìlítì ẹ̀ a rí báyìí pé wọ́n ti dìlítì ẹ̀ ni o a rí báyìí tó ti fèdì wọ́n wá gbé ti tèmi wọ́n wá gbé síbẹ̀ lébi láìkọ̀ọ̀kan wọ́n wá ń kọ ọkọ̀ mi sábẹ́ rẹ̀ bí òun wulẹ̀ kọkọ̀ mi sábẹ́ rẹ̀ kò sí ibi tí mo ti ríṣẹ́ tí mo tún tì nínú náà pé pèsè mi lélẹ́yìí ń pàdé pé mo mo ní style mo ní style nínú lílo èdè so mo ní style so kò kò kò dojúrú bí n bá rí tàwọn ọ̀gá mi mo dá mọ̀ pé tàwọn ọ̀gá mi ni bí n bá sì rí ti dára tèmi mo dá mọ̀.